بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى اله وصحبه وسلم كتاب العقيده هذا مفهوم وطريقه يتدفون عبر محمد صلى الله عليه وسلم التي أتى كتابه الحدود في أكاته يجي قتل إنه صحيح الإمام مسلم إن كتاب الأقضية تقع أو في السيارة يجي أن بس تقع في لدر لا يجي إنه إلا شريعة الإسلام وتشي لو جاء الفصل في الخصومات بين المتنازعين kí adájọ́ abẹ́ ẹ̀mí fún ẹlẹ́bí ó sì gbé ààrẹ fún aláàrẹ ṣùgbọ́n ìwáṣẹ lẹ́yìn ìwáṣẹ islam ó ní òfin ọlọ́pọ́n ó ní kí là máa ń ṣe lẹ́kí ní àdáṣe ó ní ọjọ́ pinnu tí ẹlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi kọ́ àlùmọ̀ yìí wọn ni kó èèyàn ó ṣiṣẹ́ nígbà tí èèyàn ó bá dájọ́ àti síbẹ̀ nínú òfin Islam nípa ẹ̀kọ́ dídájọ́ òun náà ni gbogbo ayé lónìí kò ní wọ́n yá lò gbogbo bá ti rí tó bá ti dà nínú tí ọ̀pọ̀lọpọ̀ òfin ayé lónìí tí wọ́n gbé lẹ̀ lórí ikú láti dájọ́ láàrin ẹ̀mí ìjẹ́pẹ́ ayé pé nínú ṣàlàyé sí àwọn wọn èyí tí ò bá dá ẹ̀rẹ̀ lẹ́nu ṣàlàyé àfọwọ́sí àkọ́kọ́ ìpìlẹ̀ àbí àkọ́kọ́ hadith tẹ̀lé báwo yìí hadith ọkọ̀ báàbò tí bẹ́ẹ̀ yóò jẹ́ àbò yìí ní báàbò àdìyẹ̀mí ni àdàlùmọ́ dàá àdìyẹ̀mí yìí. wọ́n ní pé tíyẹn méjì máa ń bẹ̀rẹ̀ lápèjúwe fìdàtì ẹdẹ sórí ọ ẹnìkan wá dé ọ ní ọrùn ní fìlà so ń sọ fún wa pé èyí tẹ ẹdẹ fìlà òun èyí náà bóò láti wá mọ̀ pé sí tó sọ lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tí a lè fi máa ní kó fún wa lẹ́nu lẹ́yìn tí ní ọ̀nà lóòótọ́ pé fìlà òun ló ní tó bá wá mẹ́rin òun náà wá kò túmọ̀ pé àmọ́ á gbé fìlà náà á fún èyí náà tí fìlà ń bẹ lórí yìí á fún èyí náà ó ó ti fún wa lẹ́rìí pé fìlà òtí ẹni tí lóòótọ́ ní ti ẹni àti ti ẹ̀kọ́ ẹ̀yin náà lọ́sọ̀ ẹni lẹ́yìn tó ń ṣe láti sọ báyìí pé àfìlà yìí kàn lè jó ti àní ti ẹ̀mí rí ọ̀dọ́ yìí wà fi establish defense ti yín ọ̀nà kí yẹ kó rẹ̀ pẹ̀lú ọlọ́run bá ní ọ̀la ṣe ìpìlẹ̀ náà wọn ní ìpìlẹ̀ yìí jẹ́ gẹ́gẹ́ tí a kàràkàrà àdéhùn lẹ́sìn nípa wípé tí ẹ̀mí dábàá lè tó ìṣẹ̀lẹ̀ àṣẹ tó pẹ̀lú òkú ọlọ́run bóyá láyé àbí alìkèyàmà ẹni tí ó pawọ́ àṣàyẹ ẹni tí ó sì jẹ́ olódodo lóòótọ́ ní ọ̀hà ilé ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ ńláńlá èyí tí wọ́n mú lò láwọn ilé ìdájọ́ ṣẹ̀lá ìsìlámù hadisi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn ni àkọ́kọ́ hadisi wọn ni àlẹ́bà muhammad sallallahu alayhi wa sallam lau yu'tan nasu bida'awamu Ada'a nasu bimana rijali wa walam Walakin al-yamina ala al-mudda'i ala al-mudda'a alayhi Ini riwayat Imam Muslim lau قوم وأموالهم ولكن البينة على المدعي واليمين على من أنكر النبي لو يعطى الناس بدعواهم ولا يمكن يا بكر لمقوي والهدى إذا كان نجسي يدفع يقطع يعني فتنسي وعلى ذلك هو الذي والهدى ẹ̀yìn tí ilé ń gbé lọ́wọ́ òun ni. Bẹ́ẹ̀ kí ní ẹ̀bá ti kílèmù lásán láà gbé nǹkan fún ọba ìkíyèsí ni. Àwọn yóò kà dé ó kà máa fi àdúrà nǹkan tí èsì wọn lè. Ẹnì kankan lè dé ó ní àbúrò tó kú ẹni báyìí ló wá ẹ̀bá pa ó sì pa padà ọ̀tá bá gbé rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹnì kankan lè dé ó ní wọ́n lọ sẹ́yìn fún ọ̀lọ́ọ̀dì ti gbé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ adébáwò láti ṣe pé tí plaintiff tó bá kà ti dé tí complaint tó bá ti dé bí àwọn ọmọ kékeré kan aṣáájú tó kéré òun á gbé fún wa àyè òkú òun lónìí láì wá wọn ọ̀nà ní káfíń ẹ̀sìn àpèsèpèsè olómi àpòǹkọ́ lónìí gbẹ́gbẹ́ ìlàsẹ̀ ṣe ni ayé òkè ìbàjẹ́ àbùsùn ti pọ̀ àwọn èèyàn ti sọ ojú ọ̀nà ojú ọ̀nà ìmọ̀ ẹ̀ẹ́ ẹ̀kọ́ ìmọ̀ tẹ́tí tọmọlúwà tọmọlúwà yìí ìmọ̀ ẹ̀ẹ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́bọ̀lẹ́ tàbí pé ọ̀pá ọmọ ti bọ̀ pé kíní bá bá ẹ̀rọ ṣẹlẹ̀ ó fún wọn nílé wọn nílé rẹ̀ lọ́wọ́ tó bá ti gbé tó bá ti gbé accusation wọ́n fi accusation yẹn wọ́n fi establish case against them. Nàbẹ̀lẹ́ tàbí bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ní ayé ọ̀bàdàn ó sì yẹ kó rú lẹ́yìn sábúrú tẹ́lẹ̀ kíkọ́ àkíyè ẹnìkan fún ìwọ̀ ọ̀gbẹ́ ṣùgbọ́n àkóṣẹ́ṣẹ́ yẹn àní tí ìdààmú àní tí ìfúnni ẹ́sẹ̀nsì kò tí ní ní sọ́nsáǹsì níwájú òpin àfi tó bá fẹ̀rí tó fi kún tó sọ yẹn lẹ́kìn náà ẹlẹ́bẹ̀yí ẹ̀dá ẹ̀kúndà ẹ̀ẹ́dẹ́gbàdé nínú mọ́tò tí mi ń kó lọ́wọ́ tí kì í ń bẹ lọ́wọ́ mi bóòlù ní mọ́tò á ní kó fún wọn lẹ́nu àwọn afáàlà ìgbà yìí náà dàkú ló máa ìgbà yìí náà á ní kó wá kíní kan tí yóò jẹ́ òdodo tí ó kìnà pé á ah, òun tó mọ́tò ti gbẹ lọ́wọ́ ọ̀run tiẹ̀. àfáàlù sì ní ọ̀gá ọ̀rọ̀ tí a máa fẹ́ kó bá yín àwọn akọ̀yà ṣùgbọ́n ẹnu lọ́mọ àwọn ẹlẹ́rìí wá ní tí wọ́n jẹ́ ìgbà lóòótọ́ mọ́tò yìí ti lágbọ́dá ẹ̀ẹ́dẹ́ tí ó jẹ́ ọ̀pìlẹ̀tì lẹ́bí níta fífẹ́ padà pé má lò lọ fún ni pé àyèbá ìdílà ó fún wa lẹ́yìn tó fi yìnyín rẹ̀ bí àwọn olùkọ́ abẹ́nìkan pé ó bá lẹ́ẹ̀tù kílẹ̀mù wípé ẹni tó kù lágbájá ti bẹ̀rù bí lágbájá lọ́pàá kẹ́lìmọ̀ tó sọ òtún lọ́lẹ̀ nígbà lọ́pàá lọ́pàá tàbá láwọn àgbọ̀ tó sọ lásán káàdì kí ni proof kí evidence lórí tó sọ yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ láti máa wí sí. wọ́n tọ́ lọ́wọ́ ilé máa ní ìlọ́pa ẹ̀jẹ̀ ìgbàgídà tún rí ilẹ̀ evidence evidence lè jẹ́ witnesses evidence lè jẹ́ ìgbàgbé tí ó fi ẹ̀yà pé kílẹ̀mù tó kílẹ̀mù bẹ́ẹ̀ ṣe yìí. ṣùgbọ́n ìyẹ̀wò àtúntò wípé tẹ́tẹ̀ká bá dé lápẹ̀jú lọ sí mọ́lẹ̀ lọ kọ́ ọtí mọ́ kọ́ ọtí máa kà ní tipẹ́tipẹ́ ẹnìkan wá dé wá fún mi ìrọ̀lẹ́ ó dà ó fi fún èèyàn déèsì ó fi yàn wípé òun lọ ní mọ́tò yóò tún bá ta àwọn yòó. ẹgbẹ́ yìí defendant ẹgbẹ́ láìtì láti ní à ẹ̀rí tó mọ́ wà lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́ mi ni mo ní mọ́tò ẹ̀rí tó mọ́ wà ìmọ̀ ẹ̀rọ̀dà lẹ́nu pẹ̀lú pẹ̀lú báyìí ṣẹ̀yà ìsìlámù kó wá jẹ́ni tó gba ọ̀rọ̀ tí ń nà ní. tẹ́ wá lè ṣe láti lè má jẹ́ kí ètò sọ̀rọ̀ kó tẹ ọ̀sẹ̀ kan yẹn lórí ní táyà fún ọlọ́ọ̀la láti lè kí pàtó sí àṣàlàyé fún ayọ̀ náà sọ̀rọ̀ nípa kọ̀sáàmà tí táwọn ènìyàn bá dé nísìn tí wọ́n ní lágbájá tó kúnnú mọ̀lẹ́bí àwọn lágbájá ló pa á. nílẹ̀ ẹ̀rí ni pé níjẹ̀ ẹ̀ka íńtàkásíkì ọ̀sìn ìgbàlá ìtàkásí ohun tó súnmọ́ ìlú kan wọ́n kì í ṣe ẹ̀rí tá a lè fojú rí tá a bẹ́ẹ̀ ni ọmọ bá ń pọn náà bá ṣe. irú táwọn ewu tó lè mú ẹni tí wọ́n kẹ́kọ̀ọ́ sí ọlọ́pàá ẹgbẹ́kùnye tó lè mú já lábẹ́ òfin ọlọ́run ní ìdájọ́ ṣe pé ó fọlọ́run pé abọ́ ọ̀pọ̀lọpàá. tí wọ́n ti fọlọ́run pé abọ́ àwọn méjì ó wà tó wọlé mi. ìfẹ́ndáǹtì ó ti ní fọkànbalẹ̀. kọ̀ǹpúláńtì kan ní ó lọ fún kéésì ní ọdún mi. torí ẹni ṣe ẹ̀ṣẹ̀ àkànnímọ̀ àbúrò ìgbà wa. báyìí ni báyìí ni ẹni bá ti gbé nígbà pé wọ́n lè kó wọn lọ sí ilé adájọ́ lórí application yẹn ó gbọ́dọ̀ gbìyànjú kó tọ́jú in evidence tó bá wọn wá evidence lọ́wọ́ ìyẹn lè pa lọ́kùnrin evidence ìyẹn lè má má kí ìyẹn lọ ọ́tà ti bẹ̀rù evidence ní oṣù lẹ́sìn bá wọn ò ní tó torí ọwọ́ evidence wá káwá ìdájọ́ fúnlẹ̀ ṣẹ̀rí àtúnfún náà lọ́pọ̀túnítì pé ọba ti gbé evidence tí wọ́n mú àwọn ìṣe tiẹ̀ yẹ fún ọ̀pọ̀lọpọ̀ àṣà pípé ìpìlẹ̀ ní ìṣe tiẹ̀ lóòótọ́ so ìpìlẹ̀ là wọ́n lè àbá dúró sí àkàwá fún ní ìbúra pẹ̀lú kọ́lọ̀ kó fi sọ́kà ṣe ìpìlẹ̀ eléyìí àkọ́kọ́ ìpìlẹ̀ ńlá nínú àwọn ìpìlẹ̀ tí ìdájọ́ tuntun ṣíárì ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó jòkó lé lórí. Ewu ẹni ká bá ti gbé kéèsì lọ, ẹni máa gbé kéèsì lọ síwájú ilé òfin ṣàyíyà. Ẹni báyìí sọ báyìí fún ọ, ẹni báyìí sọ báyìí fún ọ, ẹni báyìí wí báyìí fún ọ, ẹni báyìí kàkí nínú dúkìá ọ. Gbogbo tí ẹ bá sọ kọ́lá àbí wọ́n yẹ tí wọ́n sọ̀rọ̀ against responsible. Ìpìlẹ̀ ní pé ìwọ́tọ̀ wá make it or blame him and aina ìbàjìdà ní hadithu tí ó rẹ̀ wọ́n ní kanáà ọ̀sán àrùgbẹ́jì wọ́n ń jà sí kẹ́nẹ́kà ẹnìkan ní òṣìṣẹ́ náà ọba àlejò ara kíní tí ń bẹ lọ́wọ́ lápájà òkùnkùn ni mo ní lábújá ní ànábì òun kọ́ ló èmi ni mo ní sí bọ́wọ́ tó lọ́wọ́ tí ó ní ti ń bẹ lọ́wọ́ ọkọ̀ òun ló sọ fún kó ní ìpínlẹ̀ lóòrùn ẹni wá lọ gbọ́dọ̀ ní o ó gbọ́dọ̀ mú ẹ̀rí tí ó dé nǹkan tí ó hàn sáyé dá òun kọ́ ló ní lòótọ́ tẹ́lẹ̀ yẹn bá ti mọ àwọn àfáàní kọ́lá rẹ̀ máa béèrè ẹni tí wọ́n parọ́ máa bí tí wọ́n fi nǹkan lọ a lè má béèrè gbogbo àwọn. mọ́tàlí dání yorùbá ti mọ ó ń tọ̀wọ́ ní opportunity láti gbúra pé ní tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yẹn o kì í ṣe bẹ́ẹ̀ sọlẹ ewu tá a bá sí nínú ṣẹlẹ̀ islam ewu tí a bá sí nínú tí ó sọ òfin Ọlọ́run òfin tí wọn fi ń bára wọn lò nínú ìjọba ayé àwa náà àwọn bẹ́ẹ̀sì àwọn kìíní àti máa lò láàárín wa tí wọn ẹni tẹ́lẹ̀ bá dé nísìnyí tí wọn lé ní kọ̀ǹpléìn lórí ẹ̀mí náà tí kọ̀ǹpléìn yẹn ń sọ kí ní kẹ́ńdé lọ́wọ́ tí ọlọ́wọ́ kò dáa má kékeré ń bẹ lọ́wọ́ ẹ̀mí tí àwa tó ń bọ́ sí láti bẹ̀rẹ̀ ní àyà ìbàdìyínà ń tẹ́ sọ fún ṣẹlẹ̀ o ẹ̀rí dà ẹ̀rí wọn lè fún èdè ẹ̀rí dà kò tí àbájì rí ẹ̀rí ẹ̀rí tó wọ́n fẹ́ kẹ̀rí ẹ̀ àárò lẹ̀rí ẹ̀ àárò lẹ̀lọ́wọ́ ẹ̀rí ẹ̀ láwọn àlọ́fẹ́ bá ẹni tí wọ́n ń lé kí kọ̀ọ̀pẹ́ lórí àti ní ẹ̀rí báyìí tó fi ọ̀dẹ̀lẹ̀ bọ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣèyá sì láwọn tó fún kan náà láyé wípé tó bá rí wípé ní tí wọ́n sọ nípa ààrẹ wọn kò ní bẹ́ẹ̀ ó yẹ fún ọkọ lọ́gbọ̀nà fún ọkọ lọ́gbọ̀nà àdìjọ lẹ́gbẹ̀ẹ́ ní tó sọ nípa ààrẹ kò ní bẹ́ẹ̀ wà wọn náà tó ń tàn bá lè ti kúrò àtẹ̀wọ́ pọ̀ ọ́ kí sì ètò tó sì mú ṣùgbọ́n kọ́dà kí a fún wọn náà bá ẹ̀rọ alágbèéká pé kí tí wọ́n ẹ̀sìn àbúṣà ní ìsìn òrí bẹ́ẹ̀ wọ́n náà wò ní ìbúra àwọn akíyàmì òkúrò ayẹyẹ ìbúra á lè sí ipò kó jẹ́ ọmọ lọ́sẹ̀. Tòjì oríire ètò ní láti lè bẹ̀rẹ̀ òkúrò títí tí wọ́n ń gbére lóyún nígbà táwọn yàtí tí àdìgbò báyìí kàtó dé bí ẹ̀ lójú ayé the only opportunity tí defendant ní tí opponent ní ni wípé kó fowókọ ọlọ́ọ̀lá òun fowókọ ọlọ́ọ̀lá wípé kíní ikọ́ pọ̀ sílẹ̀ lásìkò kíní ikọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ òfin ọlọ́mọba àjọ ọlá ó ní ìpìlẹ̀ yìí ní wọ́n káyìí àti fún wa ní ẹ̀sánpù ọ̀sáàmù ètí àwọn èèyàn parọ́ pé ẹnìkan ló pa á family award tí wọ́n fi ìgbọ́nà tí wọ́n fi yẹn lé ìwé náà ló ṣẹlẹ̀ ní kàlẹ́ àrùn nígbà tó ọkọ bá fẹ́ fi éèsì náà ní ìyàwó ṣe tí ó sì lẹ́yìn kan abẹ́ni tó ló lò tó dẹ̀ ìlú àyíká tó ló lù ìyàwó ń bẹ̀rẹ̀ abẹ́ni fi ẹgbẹ́ tí ìyà tí wọ́n yẹ kó fi sì náà ń bẹ̀rẹ̀ tí ó lè sì tó fi ìyọ̀dá ìyàwó lábẹ́ ìyàwó náà kò ní pé ó kù náà báwo ni ìbúra kọ́ àìlè ìbúra àti ìsìnkú pé ó jẹ bọ́ọ̀lù. so ilé ìkọ́ ìpìlẹ̀ lọ́la ní àwọn ìpìlẹ̀ tí òfin ọlọ́mọ bá ìpìlẹ̀ lọ́la tí ó gbé kalẹ̀ nígbà tí abẹ́fẹ́ establish pass abẹ́ establish disease abẹ́ maka ló gbé kalẹ̀ òní kaló tẹ̀lé kalẹ̀ òtẹ̀lé ẹ bẹ̀yì kíkẹ́ tú alẹ́ ìpọ̀tẹ̀ ayé onígbà tí litigator òun ló fún wa ní ẹ̀rí tó bá di ìgbésí lórí kí n tí mo sọ yóò ẹ̀rí ẹ̀rí yóò wá túmọ̀ pé ẹ̀ka wá ń lè lọ pé lórí àwọn àwọn ọ̀rọ̀ náà ní láti láti níbẹ̀ ọ̀ kó ló ṣe òdìbò yìí àlàmà àǹtarọ̀ òun fún ọlọ́run gbà pé kí wọ́n sọ fún òun bá wọlé ìṣèjọ táwọn tó ń gbà tí wọ́n ṣe nínú kẹ́kọ̀ọ́ èsì ti gbóṣùn tó lè má mọ kéṣù lóṣù òun kẹta ká fi kan lọ ká fi kàkà lẹ́ẹ̀ dápò tó ṣe ọdúnlọ́wọ́ lè kúta àìlè kúta ńkọ́ àpọ̀ èsì ọ̀dà bíbí òwúrọ̀ṣẹ́ ni. ẹ̀ṣọ́ àlọ́ àpàdà máa ká àwọn òwúrọ̀ṣẹ́ ọ̀gbà ẹ̀dọ́ lábẹ́ ní báàbò kọ̀ọ̀kọ̀ tí ó fún wa láwọn ọ̀dà regulations èyí tí ó máa ń lò létí afẹ́rẹ́ ilé ìdádótì ọ̀ṣẹ́ àtọ́lélẹ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀. Láwọn ẹ̀ka àti ọmọ kékeré méjì láti lẹ́ dájọ́ ẹ̀dínkà wọ́pì ẹ̀dínkà bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀dínkàtú alẹ́lọ́dọ̀rẹ́ wọ́n lè nínú àdáàdá àgbà ẹni bá fẹ́ fi nǹkan lọ ìkólé àdóṣe tó fẹ́ lẹ̀ kàpẹ́yà ní ìkàtúmọ̀ òbí máa. láti kó fún wa lẹ́gbẹ̀ẹ́ tọ́ ọ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe rí. Abájọba ilẹ̀ ẹ̀la tí wọ́n fún wa lẹ́gbẹ̀ẹ́ tó máa sọ pé tó mọ̀ sọ tó sọ ni ẹni wọ́n lè fẹ́ má náà rí ti ìwọ lẹ́yìn o. Láti kó wá ọkọ̀ ọlọ́gbọ́n ní tí wọ́n lè náà wọ̀ ẹ̀ wò níbẹ̀. Allah subhanahu wa ta'ala ṣàlékún àgbóyèsí wọn fún wa. آل وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك Allah'tan ile kısa sürede